baba wallahi ɛkɔn no ɛdɛ nti na ɛbaa yɛ adɛ nti na onyame ama muslimfoɔ na ɛɛko ɛbɛba ɛɛba ɛbɛba wɔnyankopɔn wɔnka baawɔtɛ yi ذلك ولم يشاء الله لانتصر منهم تيو ذلك ɛsa akɔ deɛ mu ɛsa akɔ saa mmara a onyankopɔn de aba ɛwɔ saa ɛpon no emu ɛma amusinfo no sɛ amusinfo no mo na mo bɛko ko a mo bɛko no so kwan a mo ba so ato no ani ɛna mi ka kyerɛ mo yɛn no a yɛ a mema a mo ɛkɔ ɛpon no mi ka kyerɛ mo sɛ deɛ wɔlɔ yɛ hwɛ ɔwura ho taa mi ka kyerɛ mo nka yɛ adeɛ a nka wɔn nyankopɔn ɛpɛ a lantasara minnu nka ɔno nyankopɔn no kunkum wɔn koraa wɔ wiase wɔn ho anya asetena wɔ wiase law sha allah lantasara minhum ko minhum minhum ka ɔno nyame ankasa ɛma saa kafirifoɔ no awuwui ɔsɛe wɔn monkɔpon wɔn no bɛtumi ayɛ saa deɛ nso anyɛ nka me na me nka ɛyɛ adeɛ a nka me pɛ a nka me maa wɔn nyinaa ewu mi sɛɛ wɔn mo sɛɛ mo mmerɛ ɛnkɔko sɔɔda se ɛna ɔsi deɛ yi wɔlɛɛkin na ɛmɔm sɛnti a mo maa mo kɔ ɛko no liya bolo wɔ ba adɔkun de ba sɛnɛ mi nya nkokɔn mi bɛ sɔn ahwɛ mede kafirifoɔ bɛsɔ mo muslimfoɔ ahwɛ ɛna mode mo muslimfoɔ bɛsɔ kafirifoɔ ahwɛ nti na mema afo no baa so a modɔkɔ ko kadiko mo muslimfoɔ no meka sɛ monkɔko na menhwɛ mo mu hɔ a na nokora no gyidie no nokora no wɔwɔ gyidie paa wɔ no koma mu ɛna kafirifoɔ nso mpɛ sɛ mehu no hɔ a na kafiri asɛm no atintim wɔn akoma mu ebia ɛko no baayɛ na ɛyɛ kunkunkun wɔn mu no bia ebinom bɛyɛ tuubi aba islam yɛbolo ɔbaa lokom bibaa mede mufafoɔ ɛɛ e, ɛɛ e, tɛse mufafoɔ bi no muslimfoɔ yɛde mu ɛɛ e tɛse kafirifoɔ yɛde kafirifoɔ ɛɛ tɛse deɛ yi muslimfoɔ nisɛ bibi ba na wohu sɛ ɛwɔ sɛ wosɔre na woyi ne ho a wonyame ne tɛsɛ nka nyame ne paa nka wobɛtumi ayɛ wabrɛ a wowo mfa wo ho nkɔhwee nkɔhwee mu nanso wadi a sɛ brɛ wo ho asa kɔbakɔba yɛgorɔ e baadokum bi baa والذين قتلوا في سبيل الله نمو مكاترهم saa ɛkon no a mɛgyaa mo sɛ monkɔko no wɔlɛdina wɔn mo a kutulu yɛ kum wɔn fi sɛbili lai ofi sɛbili lai ɛkon no mu no. fɛrɛ yorùbá na amara bò. onyankopɔn ɛnsɛe wɔn adwuma da koraa wɔn adwuma no atintim ɛwɔ hɔ. sɛ ahadi. obɛsan tene wɔn kyerɛ wɔn kwan na ɛyɛ kwan teneni wɔbɛtene wɔn baba. wɔrehyerɛhyerɛ baa na ho. na wɔn adwuma a wɔn adi wiase na onyame asiesie ho ama wɔn. wɔredakiru wɔn gyanna. allahu akbar na ati mmɔda nso kɔ so wɔ ebi kiri wɔn aljanna wɔn wɔn bɛ kɔ aljanna mu. arafa ha na ho. saa aljanna wɔn ayi saa aljanna na akyerɛ wɔn sɛ ɛni. wɔde bɛ obi a ɔyɛ muslim de biara baawa sɛ ebeyi ne nkwa a na wɔnhu nsɛnkyerɛnne bi a wɔkɔ kabari a wɔbɛhu nsɛnkyerɛnne wɔ hɔ sɛ wɔn wɔyɛ adigya n'ani kòhyɛni muhammad wɔsi saa nipa na onyankopɔn sɛ onyankopɔn ɛkyɛ sɛ wɔde wɔn kɔkɔ adigya n'ani adrafa ha anahu wɔn mu nyankopɔn ayi wɔn mu dan faako a wɔn bɛtena ɛde akyerɛ wɔn atɛnbɔ da no ɛso a obi anim a wɔrekyerɛ wɔn sɛ koraa no ani kɔfie ɛ kɔfie wɔn a wɔsɔ deɛ na wɔrekɔ wɔn ɛne dan kɔhwɛni muhammad wɔn lɛbi nafsi ebien saa na ɔka inna ahadahu ɛ na a a ne sɛ ɛkyɛ inna ah, ah, ahadahu bimanzilihi. في الجنة أحدا منه بمنزله الذي كان في الدنيا وسو سان كوفون سو مو اي كو الجنة بني كوانو يا وفا akwa kwan wura ne fie ɛkyɛn ne fie a wɔte ebi ase wɔkɔ a yɛ a wɔbu sɛ obiara wɔkɔ efie no saa na wɔbɛhu ne fie akɔ akɔ akɔ wura mu wɔ adan ati mu ada sɛ arafa lahu onyame ɛnyɛ ɛɛ wɔyi akyerɛ wɔn ɛyɛ wɔn nyanko bɔn ɛdigya na ɛma ɛnko bi wɔlayi ɛdigya na ɔnyanko bɔn ma ɛnko bi ɔnyanko bɔn ɛsrɛ ɛdigya na ɔma ɛnko bi wɔlayi ɛtɛmuwa na ɛmɛ ɛba so ɛba so ɔnyanko bɔn ɛsrɛ ɛma yɛ mmerɛ ebi asɛ kura onyame ɛma yɛ mmerɛ wɔlayi onyame mu ayɛ na yɛ nyi n'akyi na yɛ ntie